are non-Yoruba speakers among us this year with us. Inshallah, we will try our possible our best to translate some if we can. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا ورسولنا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين ثم أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما فالسلام عليكم ورحمة الله وبركاته أرجو الله وبارك باتوا سؤال مسلمين tó ti wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àyàbí tí wọn náà bá ti sọ ìdí rán nítorí kí àwọn èèyàn lè bá tẹ̀lé tí wọ́n ti tara bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láyé àtàkùyàmà àtọ̀rọ̀ kí àtẹ̀gbẹ́ ọlọ́run bá fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti àwọn ará ilé rẹ̀ tí wọ́n ń sàbẹ̀ rẹ̀ lápapọ̀ àti gbogbo ẹni tó ń tọ́jú ọ̀nà anábì wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú dáadáa níjọ́ gbẹ̀dẹ̀ lẹ́yìn wa mana àní kí a sọ̀rọ̀ fúnra wa nínú jihad wiki nípa sharh sunna sharhu sunna tíra tó gbajúmọ̀ pẹ̀lú sharh sunna sunna ni sura tu wa yìí ibai bayii ètí al-imam abi muhammad al-hasan ibn ali ibn khalaf al-barbahari tí wọ́n kọ́ fún wa tíra yìí ó gbajúmọ̀ púpọ̀ láàrin àwọn olùmọ̀. nípa àmàtà òhèyí àfa tó ti ṣe tura fún wa àwọn náà ni ẹni tí a ti dá orúkọ wọn wọ̀nyẹn orúkọ wọn ni abu muhammad alhassan ibn ali ibn khalaf albarbahari àwọn olùmọ̀sálà yìí pé barbahari wọ́n fi tì sí ara àwọn oògùn kan ni tí wọ́n kó wá láti ilẹ̀ india àwọn oògùn tí wọ́n máa ń kó wá láti india yẹn orúkọ rẹ̀ máa ń jẹ́ barbahar barbahar ó dàbí ìgbà tó ti pé àfa àwa tó kọ tírà yìí wọ́n á máa ń rà wọ́n sì máa ń ta òògùn yìí ìlú fà ni wọ́n ti mọ̀ wọ́n ní kíni albarbahari rahimahullahu ta'ala àfa yìí àwọn ẹni tí wọ́n ti fẹ́ lórí tírà wọn wọn làwọn ti wájú àwọn ọmọ ọmọ ìlú tí wọ́n jẹ́ ṣùgbọ́n ó dàbí ìgbà tó ti pé ọmọ Baghdad ni wọ́n ó dàbí ìgbà tó ti pé ọmọ Baghdad ni wọ́n ní Iraq alimami Barbahari tó kọtura yìí fún wa nígbà táwọn kọtura fún wa wọn ò sọ lórúkọ kankan àfọ ò sọ tura rẹ̀ lórúkọ kankan àfọ ò pètura rẹ̀ ní sọfún sunna wọn ò sì pètura wọn ní asunna wọn làǹfà wọn ò sọ tura wọn ní sọfún sunna wọn ò wọn ní asunna wọn tó ṣẹlẹ̀ ní pé síwájú kótó di igi àbá yìí dé àti ní ayé àbá yìí gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ nípa tawhid wọn máa ń pè tawhid nígbà náà ní as-sunnah wọn máa ń pè tawhid nígbà náà ní as-sunnah eléyìí ló fà á ló fi jẹ́ pé tá a bá wò á rí i pé alimami ahmed rahimahullahu ta'ala ọkọ̀ tíra kan tí wọ́n pè ní as-sunnah bákan náà ọmọ imam ahmed abdullahi ibn ahmed ó ní ọkọ̀ tíra kan tí wọ́n pè ní as-sunnah bákan náà alimami khalal ọ̀nà kọtira kan tó ń pè hàn sunna almaruzi ó kọtira kan tó ń pè hàn sunna alalikai ọ̀nà kọtira kan tó ń pè hàn sunna ibnu jarir ọ̀nà kọtira kan tó ń pè ní kíni asunna. sábàá wo gbogbo àwọn tíra yìí náà ń bẹ tíra imam ahmed ń bẹ tíra umar abdullahi ń bẹ tíra khalal ń bẹ tíra maruzi ń bẹ tíra alalikai ọ̀nà ń bẹ tó gbogbo àwọn tíra yìí bẹ̀ wọ́n mọ̀ wọ́n sí asúnà tálọ́ wá kó tíra yìí ní sọ́ọ̀tù súnà nítorí ṣẹlẹ̀ ní kí gbogbo àwọn afáàtì wọn dé lẹ́yìn al-imam al-barbahari wọ́n bẹ̀rẹ̀ sí ní pé tíra yìí ní kí ni sọ́ọ̀tù súnà sábà padà sí ọ̀dọ̀ ibn abi nínú tíra rẹ̀ tabaqat al-hanabila wọ́n ti àlàyé wípé wa sannafa al-barbahari musannafatin minha sharh kitab as wọ́n rí imam barbahari wọ́n kọ àwọn tíra fún wa tó ṣe pé nínú àwọn tíra yẹn onítíra tá a mọ̀ sí kíni ṣọ́rọ̀dù ìdáàbí sunna. bákan náà sábà lọ sí ọ̀dọ̀ imam zahabi rahimahulahu ta'ala nínú tíra àwọn hawadith wa wafiyat wọ́n sẹ́la ìfún àwọn tíra yẹn pé wọ́n sọ́nà fún abu muhammed albarbahari musannafat minha sharhu sunna. àwọn ní bàbá yìí wọn kọ tíra kan tí wọn pè ní kíni sharh sunna eléyìí ló mú wa ma orúkọ tí tíra yìí jẹ làbí pè ní sharh eléyìí túmọ̀ sí pé láyé john tíyẹn bá ṣèwé yìí ṣe dandan kó korúkọ sí ara àwé yẹn ṣùgbọ́n àwọn ẹni tó bá dé lẹ́yìn wọ́n lè sọ tíra yẹn lórúkọ wọ́n lè sọ ìwé tó kọ lórúkọ láì jẹ́ kó òun sọ lórúkọ. tí a bá wo tíra yìí kí ni tíra yìí tírì á rí pé ó ń sọ̀rọ̀ nípa tawhid tawhid ti ṣe ń tó ga nínú tọ́lọ́mọba fi pa wá láti ẹ̀ ó sì ń kọ̀ fún wa láti ṣe èyí tó ga jù nínú tọ́lọ̀ ń kọ̀ fún wa èyí tó ṣe kíni ẹ̀ṣẹ̀ àti bídà. sábà tún wò ó kí ló fà á sábà fi kọ́ síra wọn because gbogbo òwe tí yẹn máa kọ láyé yìí máa ní sábàbí sábàbí kí ló fà á sábà fi kọ́ síra yìí wọn là bọ́ sàlàyé fún wa ṣùgbọ́n tí a bá wo síra yẹn dáadáa á rí i pé sábàbí méjì ń bẹ èyí tó mú kí a fọ kọ́ síra yìí àkọ́kọ́ ni hirsul mu'allifi ala عما يكبرها من الأهواء والبدع إلى عامة الناس ojúkòkòrò àfọ̀nìtìrà láti mú kí àgbọ́yé súnà kó súnmọ́ àwọn èèyàn lápapọ̀ ojúkòkòrò àfọ̀nìtìrà láti mú kí àgbọ́yé súnà kó súnmọ́ àwọn ènìyàn lápapọ̀ ojúkòkòrò àfà láti mú kí àgbọ́yé súnà kó súnmọ́ àwọn ènìyàn lápapọ̀ ìlú fàtí àfà fi kọ́ So I'm just explaining the reason why the author wrote this book. The author did not, did not explain the reason why he wrote this book. But it is mentioned that the reason is that he wants to bring the sunnah closer to the entire Muslim ummah. That is the reason why he wrote this book. The second reason is that he wants to call people to keep away from innovation, introduce, introducing innovation into the religion of Allah subhanahu wa ta'ala. These are the reason why he wrote this book. Now, if we go into the book itself, the topic of the book is the Tawheed, the oneness of Allah subhanahu wa ta'ala. The author started the book by saying, Alhamdulillah, الذي هدانا للإسلام ومن علينا به that all praise is due to Allah subhanahu wa ta'ala who has blessed us with Islam and bestow his honor on us by being Muslims. May the praise, may the peace and the blessing of Allah be upon his apostle, Nabiyuna Muhammad sallallahu alayhi wa sallam. He started by saying, اعلموا أن الإسلام هو السنة والسنة هي الإسلام Seek for knowledge and indeed know indeed that Islam is Sunnah and Sunnah is Islam. We have it in the knowledge we call Islamic principle of law that whenever a name differ from the other, certainly there is difference between the meaning of the two. Islam in pronunciation is not a sunnah. Likewise, sunnah is not Islam in pronunciation. Therefore, in meaning, Was the meaning be the same? No. But when you said Islam is Sunnah and Sunnah is Islam, you have to elaborate. Only if what you are saying is that Islam is Islam and Sunnah is Sunnah, you don't need to elaborate. But when you are saying that Islam is Sunnah And Sunnah is Islam, you need to elaborate. What is the elaboration? He said, وَلَا يَقُومُ أَحَدُهُمَا إِلَّا بِالْآخَرِ Because no Islam without Sunnah, and no Sunnah without Islam. Because when you are talking of Islam, you are talking of the five main principles of Islam. That is to bear witness that there is no deity worthy of worship but Allah subhanahu wa ta'ala alone. And that Prophet Muhammad sallallahu alayhi wa sallam is his messenger. and to say the five times daily prayers and to give the alms, zakat, and fasting during the month of Ramadan and performing the pilgrimage if at all you are having the ability of doing that. This is what we call Islam. But remember, in Tawheed, whenever Islam is mentioned alone, there is Iman together with it. Whenever Islam is mentioned alone, together with it, there is Iman. And whenever Iman is mentioned alone, there must be Islam in its accompaniment. Therefore, when the author is saying that Al-Islam huwa Sunnah, the meaning of that is that Islam is the five pillars of Islam and the five pillars of faith. And the five pillars of faith. These are to believe in Allah, His angels, His scriptures and His messengers and the day of judgment and to believe in other its good and its bad. That is to, be, to believe in destiny. Therefore, Islam is Sunnah. What is the meaning of Sunnah then? Sunnah in the Islamic principle of law means the sayings and the action and the justification of the Prophet sallallahu alaihi wasallam. These are called sunnah. Sayings, actions, justifications of the Prophet sallallahu alaihi wasallam. This is considered to be Islam. Why? Because you cannot put any of the pillars of Islam and any of the pillars of faith into implementation without following the right path of the Prophet sallallahu alaihi wasallam. That is why simply Islam is considered to be Sunnah and Sunnah is considered to be Islam. Because if you want to implement the path of the Prophet sallallahu alaihi wasallam and you don't want to implement what is Islam, what are you going to implement? You want to implement the sayings of the Prophet wasallam, the actions of the Prophet wasallam, the justification of the Prophet wasallam, but you just want to implement them on nothing. What then are you going to implement? That is why no implementation only on Islam, and you can't implement only on the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam. And that is why during the fourth era of Islam, hardly you see any Muslim without knowing the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Because no matter whoever you are, you can't understand the reality of Islam without following the path of the Prophet sallallahu alaihi wasallam. فالإسلام هو السنة والسنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر. The meaning of that the, the meaning of what he's saying is that وَلَا يَقُومُ أَحَدُهُمَا إِلَّا بِالْآخَرِ No stability for each of the both without the other. None of them can stay without the other. Which means Islam can be considered the main pillar of Sunnah. Likewise, Sunnah is considered to be the main pillar of Al-Islam. Therefore, by you taking away Islam, you have taken away the Sunnah. Taking away the sunnah simply means you have taken away al Islam. Ah. Therefore, for somebody to say, I'm a Muslim, but I have nothing to do with the sunnah of the Prophet wasallam, can he be regarded a Muslim? No. For you to say, I'm following the path of the Prophet wasallam, but I have nothing to do with Islam, <laughs> Who are you to say I'm following the path of the Prophet ﷺ but rejecting Islam, rejecting Iman? You can't be on that straight path until you consider Islam as well as the Sunnah. Never you can consider one of the both and you will be considered to be a Muslim. Never. This is the fourth point he raised. Secondly, he said, فَمِنَ السُّنَّةِ لُزُومُ الْجَمَاعَةِ فَمَنْ رَغِبَ غَيْرَ الْجَمَاعَةِ وَفَارَقَهَا فقد خلق رفقة الإسلام من عنقه وكان ضالا مضلا He said Islam is Sunnah Sunnah is Islam For you to be in the right path of the Sunnah of the Prophet الله عليه وسلم you must be with the Jama'ah. That means loneliness can lead you to be with the sunnah. You must be with the jama'ah. And the jama'ah, as mentioned by the author, they are the companions of the Prophet sallallahu alaihi wasallam. That means I'm following the right way of, of the Prophet sallallahu alaihi wasallam, but I have nothing to do with the companions of the Prophet sallallahu alaihi wasallam. Will you be considered to be following the Sunnah? Never. That means no sunnah without following the right way of the companions of the Prophet sallallahu alaihi wasallam. And who are those companions? They are those who believe the Prophet sallallahu who believe that the Prophet sallallahu alaihi wasallam is a messenger of Allah subhanahu wa taala, and they keep staying on their belief until they depart this life. Whoever, whoever in his life see the Prophet sallallahu alaihi wasallam even once, even a minute If you saw the Prophet sallallahu alaihi wasallam even for a minute, and you believe in him, and you depart this life with that belief, you are considered to be Sahabi. Those are the companions of the Prophet sallallahu alaihi wasallam. Unlike those who happen to see the Prophet sallallahu alaihi wasallam in their lifetime, and they believe in him for a period of time and they rejected Islam before they depart this life. They are not considered to be Sahabi. And unlike the hypocrites, munafiqun, also because they do show people that they believe in Allah, they believe in the Prophet sallallahu alaihi wasallam, but their reality is that they are disbelievers. Those also are not considered to be Sahaba. But when you look to one of the tradition of the Prophet sallallahu alaihi wasallam, one of the companion asked the Prophet sallallahu alaihi wasallam that, "Let me, let me kill Abdullah ibn Ubay ibn Salul, if you are to kill him, Ya Rasulullah." But the Prophet sallallahu alaihi wasallam rejected. Why? إني أخاف أن يقال إن محمدا يقتل أصحابه. Because I'm afraid that people will be saying that Muhammad sallallahu alaihi wasallam is killing his companions. Ah, Prophet ﷺ considered him to be one of his companions. Why? And Allah subhanahu wa ta'ala is saying that وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُمْ مَاتَ أَبَدًا Never you perform the last prayer on any of them who died. Any of the munafiqun who died on his nifaq, you should not perform the last prayer, the funeral prayer, you should not perform it, perform it on him. Allah subhanahu wa ta'ala asked the Prophet ﷺ not to perform the funeral prayer on them and they are among the companions of the Prophet ﷺ. Why? Why should they not perform the prayer? Because their reality is that they are non-believers. But the Prophet ﷺ, for social, for social, uh, for social conduct, the Prophet ﷺ don't want the companions to take revenge on the munafiqun on what they are doing, so that people will not be saying that Muhammad ﷺ is killing his companions. Therefore, you can't follow the right way of the Sunnah only if you follow the right path of the Sahaba. That is why, if you do read books of people who are following the right way of the Prophet ﷺ, you see them saying, نحن على منهج الكتاب والسنة نحن على منهج الكتاب والسنة على فهم سلف الصالح نحن على منهج الكتاب والسنة على فهم سلف الصالح we are following the right way of the Quran and the traditions of the Prophet sallallahu alaihi wasallam in accordance with the understanding of the companions of the Prophet sallallahu alaihi wasallam not in compliance with our own understanding but in accordance with their own understanding because they understand best and they know best because they live with the Prophet ﷺ while Allah subhanahu wa ta'ala is revealing the Quran. And they know how to interpret the Quran more than any other person. And that is why you see Abdullah ibn Masud radiallahu anhu is saying that I am the best of, among you. I am the best among you who knows about the Quran. I know its meaning. No verse in the Quran. Only I know where it was revealed and why it was revealed and on what affair it was revealed and assuming I know another person who knew, who know, who knew, who know about the Quran more than I do, and there is the ability of traveling to him, I will go to him to learn from him. But there is no any other person. And after Abdullah ibn Masud radiallahu anhu departed this life, we have who? Abdullah ibn Abbas radiallahu anhu. So that is why if you say that I'm going to follow the sunnah, but in accordance with my, with my own understanding, you will never understand Islam. That is why he's saying that no Islam without Sunnah, no Sunnah without Islam, and no Sunnah without following the Sahaba. Ah, what are the principles? What are the principles of the right way of the Sahaba? What are the principles of the right way of the Sahaba? to know who are the Sahaba. He said, وَالْأَسَاسُ الَّذِي تُبْنَى عَلَيْهِ الْجَمَاعَةِ The main principle of Jama'ah. That is why you see, you hear people are saying that Ahlul Sunnati wal Jama'ah. Ahlul Sunnati wal Jama'ah. What is Jama'ah? The principle of Jama'ah is Ashabu Muhammadin sallallahu alayhi wa sallam wa rahimahumullahu ajma'in. The Jama'ah They are the companions of the Prophet sallallahu alaihi wasallam. May Allah be pleased with them. وهم أهل السنة Jamaa. they are the people following the sunnah of the Prophet صلى and they are the larger group they are the most plenty in number we come to this because when you look to the people who are following the sunnah today eh, they are not more than those who are following the bid'ah. But why are they considered the jama'ah? We come to it. فَمَنْ لَمْ يَأْخُذَ عَنْهُمْ If you rejected their straight path, فَقَدْ ضَلَّ وَبَتَدَعَ Whoever, whoever rejects the straight path of the Sahaba, believe you have to declare him that he has gone astray. whoever rejects the right path of the Sahaba, declare him that he has gone astray. Wabtada, and he has invited innovation into the religion of Allah. وَكُلُّ بِدَعْتٍ ضَلَالَةٍ And all innovations is going astray. وَالضَّلَالَةُ وَأَهْلُهَا فِي النَّارِ And being astray, and those who are who, who went astray, they will all be in the hellfire. Nas'alullah salama. So therefore, I want to be among those who will be blessed with the paradise together with the Prophet sallallahu alaihi wasallam. What am I to do? I have to follow the Sunnah together with Islam in accordance with the good understanding of the Sahaba. Living the straight path means going astray. And going astray leads to the hellfire. نسأل الله السلامة. وقال عمر بن الخطاب رضي الله عنه لا عذر لأحد في ضلالة ركبها حسبها هدى ولا في هدى تركه حسبه ضلالة فقد بينت الأمور وثبتت الحجة وانقطع العذر Umar, the son of, of Khattab, may Allah be pleased with him, said, But this tradition from Umar is not authentic. This tradition is not authentic. It is mentioned by the author, but it is not authentic. Uh, it was collected by Ibn Battah in his book Al-Ibanat al-Kubra وإسناده منقطع there is somebody among its chain that was not mentioned. And if you don't mention somebody among the chain of a tradition, maybe he may be a liar. So that is why we said it is not it is not authentic. But the meaning is good. Uh, but if the meaning is good and the chain is not that solid, you have nothing to take out of it. So these are the rules of Islam. You have nothing to take out of it. The meaning is that you don't have excuse to go astray, especially if you consider the way you are following to be the right way when it is the wrong way. Because the right way is clear. And nobody will live the right way only it goes astray. وذلك أن السنة والجماعة قد أحكمها أمر الدين كله وتبين للناس فعلى الناس الاتباع because the right way of the Prophet صلى الله عليه وسلم tradition is very clear to everybody it is left to whoever is a man is a man of wisdom to follow the right way of the Prophet صلى الله عليه وسلم and living that way means you have selected for yourself to go astray and you don't have any other person to blame wa'lam rahimakallah then the author explains what are the roots of the religion of Islam. What are the roots of the religion of Islam? واعلم rahimakallah. الله أن الدين إنما جاء من قبل الله تعالى. What do we call religion Islamically? So the answer to this is that nothing is called religion Islamically, only what what came from the Almighty Allah. The source of religion in Islam is Allah subhanahu wa ta'ala. لم يوضع على عقول الرجال The source of religion is not the brain of men. The source of religion is not the brains of men and not their views. And the good understanding of religion is with Allah and together with His Messenger Muhammad. May the peace and the blessing of Allah be upon him. Therefore, don't ever, don't ever devote yourself Don't ever submit yourself to obey anything that is out of what is from Allah subhanahu wa ta'ala or from His Prophet sallallahu alayhi wa sallam as religion. And this religion, which sources, which source is Allah subhanahu wa ta'ala and His Prophet, the Prophet sallallahu alayhi wa sallam as really good, deep explanation of the religion to his followers. And we believe in this. The full explanation of Islam has been given by the Prophet ﷺ. Either you know it or not. If you don't know it, that is your own problem. But it is there for whosoever wants to know what are the explanations of the religion has been said by the Prophet sallallahu alaihi wasallam. And the Prophet sallallahu alaihi wasallam mentioned this to the majority of the Muslims. Those are the companions of the Prophet sallallahu alaihi wasallam, and they are those we call al-jama'ah. Why are they called the majority? Why? We said they are Jama'ah. Why are they called Al Jama'ah? The author said, والسواد الأعظم الحق وأهله The majority means those who are who are the righteous, who are with the right, who are following the right path, the right itself, what is reality, and those who are following the right path. They are called Al-Jama'ah. Even though it is only one person, even though they are five in number, even though they are million in number, they are considered to be the majority. The meaning of majority here means those who are on the right way, and the right way itself is considered to be al jamaah. Therefore, فمن خالف أصحاب رسول الله صلى الله عليه وسلم في شيء من أمر الدين فقد كفر He said, whoever, whoever go against the companions of the Prophet sallallahu alaihi wasallam in anything among what is among the religion, he will be considered to be a non-believer. But what is said here is not all correct because you may you may see what is different to what the companions of, of the Prophet said, and you may do what is different from what they did, and you may believe in something which is quite different from what they believe in, but you will not be considered a non-believer because of that. Because what you dis- disbelieve with them in may be among the Tawheed. It may be among how to perform the religion itself, how to perform the prayer, how to perform the ablution, how to, how to give out the zakat, how to perform the hajj. So we don't consider you to be a non-believer just because uh, one of the companions explained in one of the traditions. as Abdullah ibn Zayd radiallahu anhu explained in one of the traditions, that the Prophet sallallahu alaihi wasallam performed the ablution and he rubbed his, his hair together, he, he rubbed his head together with his ear with the same water. In other tradition, he said that the Prophet sallallahu alaihi wasallam took another water for his ear, you now majority of the companions of, of the Prophet sallallahu alaihi wasallam are saying that you are going to use the same water for your head to get out your ears. Majority of them are saying that. While others are saying that you should have to take another water for your ears. By you taking a new water, applying it on your ears, are we going to say that you have said something that is against the, the, the way of the companions of the Prophet therefore you are considered to be a non-believer? La. And in Islam, we have a rule as explained by Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah in Majmu' al-Fatawa, volume 12, page 487, Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah is saying that you can't just say to somebody has turned to be a non-believer without conditions. Without conditions. Because for you saying that because you, you do something that is against what the companions of the Prophet did, you have become a non-believer, you need to give more explanation on that. And for you to say that doing this and that will automatically change you to be a non-believer is more wider than saying that you, you have become a non-believer. Given a root is more, is more admissible than specifying it on a certain person. Saying that if you don't follow the right way of the companions of the Prophet sallallahu alaihi wasallam in Tawheed, you will become a non-believer. It's more admissible and acceptable in Islam than saying that Muhammad, the son of Khalid, as you declare him to be a non-believer, just because of a certain purpose. You don't say that in Islam until you give your evidences and you call its attention to know that he has made he has committed a sin, which consequences is being a non-believer. If he insists not to change, then you declare him to be a non-believer and not you. You have to switch him to a court and you call the attention of the judge that you are accusing him for doing something that will lead him to be a non-believer. Then the judge himself will judge. And after that, he will not, he will not be left to stay like that, but he will be executed. So therefore, if you live the straight path of the, of the companion of the Prophet not always you will be considered to be a non-believer because you may, you may disagree with them in something that is not among the Tawheed, but among how to perform ablution, or they understand something in how to perform the salat while others understand another thing, then you choose one of the two things. So the one you choose is also part of the sayings of the companions of the Prophet ﷺ, and the one you left is among the sayings of the companions of the Prophet ﷺ, and there is no possibility of putting the two into implementation. Do and don't do at the same time. No. When you select, if you select one of the two, you are considered to be on the straight path. But if you leave the two, the both, you are considered to leave the straight path totally. So that is, here there is a correction. We don't say whoever, whoever disagrees with the companions of the Prophet in anything, he will be considered to be a unbeliever. No, not always. Then he said, وَعْلَمْ أَنَّ النَّاسَ لَمْ يُبْتَدِعُوا بِدْعَةً قَطْ حَتَّى تَرَكُوا مِنَ السُنَّةِ مِثْلَهَا He said, remember, know that people never leave anything among the sunnah of the Prophet ﷺ, only the committed bid'ah. No sunnah is left, only a bid'ah is committed. When you look to people today in your life, when you call somebody to perform his religion in accordance with the right way of the Prophet sallallahu alaihi wasallam, and he insisted that he's not going to follow that way, automatically you will see him doing another thing, and that thing automatically will be an innovation in the religion of Allah. For example, when you tell somebody that the Prophet sallallahu alaihi wasallam only enjoins us through his tradition to perform uh, fasting during the month of Sha'ban. If you have the ability of doing that, you fast in the month of Sha'ban. When you tell somebody to do that, he said, no, I'm not going to perform fasting during the month of Sha'ban. I will only perform fa fasting in the month of Rajab. I will only perform fasting in the month of Rajab. Ah, he rejected sunnah in order to commit bid'ah. When you tell somebody, the Prophet ﷺ said, لتأخذوا عني مناسككم لتأخذوا عني مناسككم always take your example of how you are going to perform your pilgrimage from me and somebody told you that somebody tell you that no I don't want I have nothing to do with how the Prophet ﷺ perform his pilgrimage I will only perform my pilgrimage the, the way I wish automatically you will see that we perform the pilgrimage in in an innovated way because when you leave the sunnah, automatically you commit bid'ah. صلوا كما رأيتموني أصلي. صلوا كما رأيتموني أصلي. Tell somebody that the Prophet wasallam said, after you perform your tashahud, then you you you you you, you bring the Salatul Ibrahimiyya. After that, you seek protection of Allah subhanahu wa ta'ala from four sins. somebody somebody tell you that no, I have nothing to do with that. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد La Ilaha Illallah, wa ashhadu anna Muhammadan abduhu wa ورسوله. Assalamu alaikum. Ah, is that sunnah? Is that sunnah? Never sunnah. Only you you never you never depart from a sunnah. Only you commit a bid'ah. Now, ní àpè lára àwọn ọ̀gá wa tó wà ní ilé dr agbábí kan náà kọ́ jọ kọ́ wá gba jókòó sí ilé orí àga wà tó kọ́ dr abdulaziz agbadi ẹjọ tó bá wà tó ti kọ́ máa ẹjọ ẹ wá bọ́tà ẹjọ wa àtẹ̀tẹ̀lẹ̀ ayé ilẹ̀ tó ẹjọ ẹ wá àbúrò ṣòfò ẹ wá ṣòfò ẹ wá ṣòfò ẹjọ ẹjọ sọ wá ṣòfò kẹ́ẹ̀kọ́ bá wa dúró wá wá ju ẹjọ. bákan náà àwọn olùbáyé wa yòókù wà lóko bí dr kenny salmon kọ́nà wa bá jókòó síwájú àti south africa king kọ́nà wa jókòó síwájú àti akin sulaiman adéníyàn bákan náà ti di gbọ́ pé wọ́n ní mr labi ọ̀n mr abdul alabdulayi ọ̀rọ̀jọ́ náà wà ní kọ́nà kọ́nà wa bá jókòó síwájú. alhamdulillah. gẹ́gẹ́ tí ṣe ń ṣe àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdádálẹ̀ kéékèèké èyí tó ṣe pé àwọn èèyàn ń dálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn ò ní dádádálẹ̀ kalẹ̀ pé wọ́n fi súnà kalẹ̀ nínú súnà nàbí wa Muhammad inú gbogbo bí sẹ́ rí i pé àwọn èèyàn ń gbìyànjú láti fi súnà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé bídẹ́ gbogbo ibi tó bá sì jẹ́ pé àwọn èèyàn ń gbìyànjú láti tẹ̀lé súnà lọ́pọ̀lọpọ̀ bídíà ò dínkù bẹ́ẹ̀ gbogbo ibi tá a bá ti rí pé wọ́n ń tẹ̀lé súnà lọ́pọ̀lọpọ̀ bídíà ò dínkù bẹ́ẹ̀ gbogbo ibi tá a bá sì rí pé wọ́n ń tẹ̀lé bídíà lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé súnà ò dínkù bẹ́ẹ̀ lẹ́yìn náà làbá sọ sọ́ra fún àwọn àdádálẹ̀ kéékèèké fa inna saghira al-bid'i ya'udu hatta yasira kabira nítorí pé àdádálẹ̀ kékeré kìí pẹ́ yíra padà sí fi di ńlá nítorí pé wa mu'zamu an-nari min mustasghari ash-sharari iná tó pọ̀ tá a pa tí ò kú mọ́ tẹ́ ẹ bá wo ìpìlẹ̀ rẹ̀ ẹ̀ rí pé ẹ̀ta aná kékeré lọ́bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àdádálẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àdádálẹ̀ akramakumullah anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n pa láti pé fún ali ibn abi talib radiyallahu anhu wípé la tadha qabran mushrifan illa sawwayta wala suratan illa tamattaha ìrẹ̀ ali ọ̀gbọ́dọ̀ fi sàárè kan sílẹ̀ tó ga àyàfi kó sọ́ọ̀dì tí ó ti dọ́gba pẹ̀lú lẹ̀ o sì gbọ́dọ̀ fi fọ́tò kan sílẹ̀ àyàfi kọ́ parẹ́ ẹ̀rí pé mi tí wọ́n ti ń ṣe àdádálẹ̀ ká kọ́lé lórí sàárè pẹ̀lú díẹ̀díẹ̀ ní fi bẹ̀rẹ̀ wọ́n rán akọ́ díẹ̀ lé lórí gbàtí máa kọ́lé lórí fún ọ̀rẹ́ nìkan sọ fún wọn pé kò dára téèyàn ẹlòmíì bá tún kú òun fi díẹ̀ kún pé ẹni tó kú yìí ọ̀kan nù jẹ́ máa mọ́sálásí ni ẹ wo bí wọ́n ti kọ́ tiẹ̀ ẹni tó sì kú tẹ̀lé sábò àkọ́kọ́ ló máa wà ẹ rí i pé sàárè tí ó tún ga ju tẹ́lẹ̀ yẹn lọ tó tí làdáni bá wá kú ńkọ́ tí lè máa mú bá kú ńkọ́ tó ń torí di eléyìí wọ́n sọ pé ká sọ́ra fáwọn àdádálẹ̀ kéékèèké nítorí pé àwọn àdádálẹ̀ kéékèèké wọ́n kì í pẹ́ tí wọ́n fi dì nílá àwọn àdádálẹ̀ kéékèèké wọ́n kì í pẹ́ tí wọ́n fi dì nílá àkàrà wọn kò mọ̀ nísìnyí báyìí ẹ̀ ń sọ pé ẹ kí ló burú nínú kọjá pé à ń ṣàdúà à ń ṣàdúà péjọ à ń ṣàdúà kò sí tó burú nu kẹ ṣàdúà táwọn sọ kó burú pé kẹ ṣàdúà kó burú àmọ́ dáadáa kékeré nù àbẹ́ ẹ̀kọ́ ni nígbà tí bá ti ṣe àdúrà nísìnyí ẹnìkan ti sọ pé ókè kí wọn ló burú nu káwọn gbé látọ̀sẹ̀ kan sọ́sẹ̀ mi láti ilé ẹnìkan lọ sílé ẹlòmíì sàmì pé ń kùn nù èní ń kùn díẹ̀díẹ̀ ńgbà ọba yẹn lọ́ba di pé gbogbo ẹni tí àdúrà bá ti délé rẹ̀ yọ pa màálù

tòní ọba di pé nígbà tá a lọ sílé lágbájá lẹsùbà kọ̀ọ̀kan ló pín fún wa ńgbà tá a jáde sọmọ pé ńgbà tó bá délé sí yín lẹsùbà torí rẹ tóbi torí ọmọ tuntun lẹ yóò gbé jáde. torí ẹ sọ pé gbogbo bídíà kéékèèké tẹ ẹ rí yẹn yìí máa bí bídíà tó tóbi jùlọ ni yìí máa bí bídíà tó tóbi jùlọ ni torí ìdí eléyìí ló fi jẹ́ pé tẹ lọ sí Pakistan abẹ lọ sí India ẹ rí oríṣiríṣi bídíà níbẹ̀ bídíà àwọn yẹn ti bẹ̀rẹ̀ ní kéékèèké ó ní kéékèèké lápèjúwe lọ́dọ̀ tí wọn káma fẹ́ni tó wà nù sàárè tọrọ kò jẹ́ nǹkan bàbàrà káma fẹ́ni tó wà nù sàárè tọrọ kò jẹ́ nǹkan bàbàrà tẹ́ bá ń pè yẹn lọ sí di pé kó ti súnà mù wọn à ní fẹ́ gbọ́ lẹ́nu yín ní Pakistan lọ́pọ̀lọpọ̀ tó ń ti pé àwọn jama'atu ahlul hadith wọn kún bẹ́ẹ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ fún súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn àfa ó sì ọdún rẹpẹtẹ ó fi ń pè àwọn yẹn lọ sí di pé ẹ̀dì súnà mù Pakistan gbogbo ibi tí wọ́n ti wá sí wọn sọ lóko ni wọ́n sì lè so ṣùgbọ́n gbà tí ó dijọ́ kan òun náà bá ọ̀nà wo láti ẹ̀ lè gbà tá a fi lè fọ́pọ́lọ àwọn èèyàn yìí lọ́ba lọ wá òkú kẹ́tẹ́kẹ́tẹ́ kan lọ́ba lọ́ba gbẹ́ sáré fún ó sì sọ òkú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn sínú sáré tó ọwọ́ àpò ọwọ́ àti padà sínú ìlú òun títí máa sọ̀rọ̀ tí wọ́n máa pẹ́nu rẹ̀ rùn ọwọ́ àpadà lọ́ba pé mọ́ lálàá. bóòlù aláàrẹ onímọ̀lára pé sàárè wọ̀lì ọlọ́nkan ń bẹ ní ẹ̀yìn òdìlúwa yìí tọ́lọ̀ ọ̀bọ̀ sì fi hẹ́ẹ̀ nìkan kan àbẹ̀mí nìkan wọ́n wá sọ fún mi lójú oorun pé kò sí ń tẹ́ tọ́rọ́ ń bẹ ní gbà kálukú bá bẹ̀rẹ̀ sí ní túlọ̀ bẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní túlọ̀ kálukú bẹ̀rẹ̀ àfa wa pè wọn jọ kan pé ńjọ tí nǹkan àyàlẹ́nu ló ṣẹlẹ̀ tí gbogbo èèyàn péjọ ẹni tí ò ti máa wá tẹ́lẹ̀ fún wọn wá lọ́wọ́ àdìdè láàrin wọn lọ́wọ́ sọ pé ǹjẹ́ tí mo máa sọ fún yín pé òkú kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ̀ ń forí balẹ̀ fún òkú kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ̀ ń tọrọ ń tẹ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ tẹ́ gbà mí gbọ́ abẹ́ ní gbà mí gbọ́ torí pé wọ́n mú ọ̀gọ́ mu nẹ́ẹ̀rí mi mú sẹ́fúrárì ṣàràrì iná tó pọ̀ tá a pa tí òkú máa ń àtàrà ẹ̀ta aná kékeré ló ti bẹ̀rẹ̀ tọ nígbà tá a bá dìde tó bẹ̀rẹ̀ sí ní pépé òkú kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n bá ní ẹtú ẹtí wò ká wò nígbà tí wọ́n sì tí wọ́n wọ́n ni ọlọ́run ọba dé ọ ní istidraj pé ẹ̀dẹ́ lọ́lọ́run ti fún ọ òkú wọlé ni ọba jẹ̀jẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ la bá ń bẹ̀. eléyìí tó túmọ̀ sí pé bídí àtẹ̀rí yẹn díẹ̀díẹ̀ ni máa bẹ̀rẹ̀ ẹ̀wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò pé kàṣẹ zikiri kàṣẹ zikiri kàṣẹ zikiri Islam ọsọ fún wa pé tẹ ẹ bá jókòó ń bì kan tẹ ẹ bá dìde ń bẹ láì ṣe zikiri dídìde yẹn dàbí ìgbà tẹ ẹ dìde lórí òkú kẹtẹkẹtẹ ni jíjókòó yóò ti dábàá máa fún yín tó bá di lọ́la kìyàmù ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ jókòó ń bì kan kẹ ẹ má sì rántí ọlọ báyìí ní Islam wí àmọ́ ńgbà tó di pé ẹ jẹ́ ká jókòó ni ká sì dágbà fún un fún zikiri wa dáàmà sí ká jókòó ká sì dàgbà fún ẹ rí i pé zikiri débi pé nísìnyí lọ́pọ̀lọpọ̀ àwọn kan ṣe zikiri wọn kó ẹsẹ̀ bora wọn láyà àbí bẹ́ẹ̀ kọ́ ni yọ ọmọ gbára rẹ láyà ọmọ gbára rẹ láyà ọmọ afa sànú àyà yìí yọ ni a ó tí ì ríran tó bò ń ṣe ríran ni torí pé bídíà kékeré ni máa bẹ̀rẹ̀ ńgbà bá yóò ṣe kíni yóò di pé ń pọ̀ torí di eléyìí ẹ̀rí pé zikiri náà wọ́n ṣe títí títí tí wọ́n tún fi ń lòlù wọ́n ní torí tábà sọ pé la ilaha illallah wọ́n ní kò ní wọ̀nyàn lórí bí kẹ́ máa lòlù pé la ilaha illallah tọ́ba ń gbálù yẹn pé orí rẹ yóò máa tẹ̀lé zikiri yẹn dáadáa torí ẹ bídíà kékeré máa bí kíni bídíà nílá ẹ̀yìn àwọn àwọn mọ́sálásí tó ti pé wọ́n ti máa jóyún kótó di pé wọ́n kírun kéṣe jó wọ́n fi bẹ̀rẹ̀ wàláì kéṣe jó wọ́n fi bẹ̀rẹ̀ àmọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ odijó fọyẹ̀yìn òrírí tètè pé wọ́n ti kọ́ ọmọ báyìí wọ́n jó gidi wọ́n tó fọ́ làágùn fọyẹ̀yìn òrírí nàìjíríà yìí tó bẹ́ẹ̀ sẹ́nu kọ́ gbogbo èèyàn dìde ni bẹ́ẹ̀ gbogbo èèyàn dìde wọ̀rọ̀ lọ kó lè rọ́bì làálẹ̀ mi kí ló ń ṣẹlẹ̀ ń yóò fi wá di kíni nílá ẹ̀wọ̀n tẹ̀síbà etí kálukú ń gbé káyẹn lọ́pọ̀lọpọ̀ ẹ̀ríkì tẹ̀síbà yaani ọ̀wà lọ́mọlúàbí rẹ̀ kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dára sí la wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé kó ní lè má mú ṣe múru tẹ̀síbà sí zẹ̀mọ́ọ̀mù lọ wọ́n dára sí ti lè má mú àbí ni wọ́n di pé wọ́n dé ládé sọlẹ́yìn gbà tán adéládé ó tún yá orípẹ́tọ̀ ọ yẹ kí àwọn kóró tẹ̀síbà àti lè má mú kó tóbi àwọn kóró tẹ̀síbà àti sinmi fi nà yẹ̀yàn dàkú ni. so ọwọ́ kù lórí pé à ń pa tẹ̀síbà lásán ó tún di pa à ń gbé kọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ó di pa kọ́rùn subhanallah ó tún di pé tẹ̀síbà mi ọ̀fẹ́ tó yọ ọ̀fẹ́ tó láti bì títí dé sọdá títì pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé gbogbo bídíà tẹ̀rí láyé kéékèèké ni máa bẹ̀rẹ̀ àfa wa ni afa tí wọn ṣe àlàyé nǹkan kan fún wa pé ẹ má máa yára dájọ́ ẹ má máa yára ṣe dájọ́ wọn ní gbogbo ẹni tẹ́ bá gbọ́rọ̀ rẹ̀ nínú ẹni tẹ́ ń jọ ń sẹ̀mí láyé tiyín ẹ gbọ́dọ̀ yára gba ọ̀rọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ yára gba ti máa ń wí síwájú kẹ́ tó ṣèbéèrè síwájú kẹ́ sì tó ronú nípa ti máa ń bá yín sọ yẹn ni pé ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ní ìsìn àwọn èèyàn oríṣiríṣi ní jáde lórúkọ fún àwọn afẹ́kọ́ wa lẹ́sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí oríṣiríṣi ló ń jáde lórúkọ kó n fẹ́ kọ́ wa lẹ́sìn pàápàá jùlọ àwọn ata jẹ́ ẹni tó ń sojú kòkòrò láti mẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ yunifásitì ẹ̀rí pé èyí oríṣiríṣi ní jáde láti kó n fẹ́ kọ́ wa lẹ́sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé wọ́n rí i pé a ní ojú kòkòrò láti fẹ́ gbẹ̀sìn ọlọ́run ọba yìí tọ̀ nínú àwọn eléyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wà nù wọn tó ṣe é pé bóyá nǹkan tó mọ̀ kò kún síbí fìtínà rẹ̀ ó sì kúnlé ẹ̀yin náà tún wá gba gbogbo tí ń wí gbọ́ yọ wọn adébi pé ẹni lè padà lẹ́yìn rẹ̀ má nígbà tí wọn máa ń padà wọn ń pàkíyèsí pé à gbogbo ilé ìtàn sọ fún yín gbogbo iṣẹ́ ti gbọ́ ìtẹ́lẹ̀ gbogbo iṣẹ́ ti tẹ́lẹ̀ àwọn gan ìranu ni ẹlòmíràn máa gba ìranu kí ni táàtì fọdún mẹ́ta ti bọ̀ táàtì fọdún ẹ̀dàpọ̀ ẹ̀fọ́ mu ti yàn torí àwọn ṣe ni ẹ mọ̀ mọ̀ ẹ yára láti tètè gba ọ̀rọ̀ èèyàn ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ní ìsìn àwọn kan wọ́n jáde àwọn ò ní nǹkan kan tí wọ́n ṣe ju fún ọmọ bú àwọn àbá islam lọ imaamu nawawi gbogbo ibn hajar gbogbo àbí ẹ̀kọ́ ni gbogbo àwọn eléyìí pé kí ni tọ́lá ti dákọ̀ lọ́pọ̀lọpọ̀ sálẹ̀ ń dákọ̀ subhanallah láwọn àbá islam láwọn ètò ìsèpè kéjìmá tí wọ́n ti fẹ́ islam tá a bá pín lórí ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n lò láyé ó dájú pé lómi ń kọ̀wé tó ju eléyìí lọ lójúmọ́ kan àmọ́ òun ọdún ti kó ò kọ pépà kan fọ́dún mẹ́ta ó sì máa sọkú ọsọ rẹpẹtẹ ọ àkàrà rẹ fún wọn ní Islam àwọn dìdìrín jásọ kan náà máa pariwo tẹlẹ ọ sòtúrú àwọn ní kẹ sọra fún àti gba ọ̀rọ̀ táwọn ọlọrọ bá ń sọ láì jẹ́ pé kíni láì jẹ́ pé ẹrọnú ẹrọnú sí nítorí wọn bá yín sọ yẹn hal bihi ashabu rasulillahi nǹkan tí ń ntẹ́ máa béèrè nu tẹ́yìn bá fẹ́ mọ̀nà tí wọ́n fẹ́ kún síyàn lọ́nà o akramakala jazakala khaira ahanakala ẹjọ́ tẹ́ ń wí yẹn táwọn tàbí wọn wí bẹ́ẹ̀ tẹ̀wọ̀n kéèyàn ní sinmi nígbà tó náà bá ti rí pé jojúmọ́ lẹ́ ń bí o táwọn tàbí wọn wí bẹ́ẹ̀ táwọn tá ẹ rí pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ́ra sànúgbà tí wọ́n rántí inú ẹ̀yin náà kàn gbà ni ẹ̀yin náà máa da irú nílùú yín ẹ máa da irú ládùúgbò yín ẹ máa da irú bíi tẹ́yìn náà bá bára yín kí ló dé àbá àlọ́ ibẹ̀ àbá wò gbogbo ẹni tẹ bá gbọ́rọ̀ rẹ̀ nínú ẹni tẹ́ ń jọ ń sẹ̀mí ẹ ṣe kí ni ẹ̀rọ onú ń pa rẹ̀ ẹ wá bí léèrè ní tẹ́ ń sọ fún wa táwọn sábẹ́ ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wí bẹ́ẹ̀ àbọ̀ kan nínú àwọn àfa tọ́jú àfa gidi tí a gbọ́rọ̀ wọlé nínú ẹ̀sìn Islam tá a bá rí ipe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá látọ̀dọ̀ kan nínú àwọn sábẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ di ọ̀rọ̀ náà mú àmọ́ tí ó bá ti wá lọ́dọ̀ wọn ẹ sọ́ọ̀lù láyà torí pé ìmáàmù Malik ni kullun illa sahibu hadha al-qabr kò sẹ́ni tí ó sọ̀rọ̀ kan àfikọ́jẹ́ pé níta lè gbà wọlé wà ń bẹ̀ níta sì lè dànù wà ń bẹ̀ àyàfà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà wa sọ yìí pé islam ẹnìkan ò lè pé títí tí ó fi jẹ́ mutabi'an musaddiqan musliman èèyàn lè jẹ́ mùsùlùmí tí mùsùlùmí islam rẹ̀ pé títí òbí jẹ́ ẹni tí ń tẹ̀lé lánàá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam títí òbí jẹ́ ẹni tó gba ojú ọ̀nà ànábì sódodo títí òbí jẹ́ ẹni tí ó sọ pásọsẹ̀ sílẹ̀ fojú ọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ gbogbo ẹni tó bá lérò pé nǹkan kan bẹ́ẹ̀ nínú islam táwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam ò sì ṣàlàyé rẹ̀ fún wa kẹgbàpọ̀ nítọ̀ ti fi àwọn sàbí lókùrọ̀ ẹ dákun kí lẹ nínú islam ní sìn tẹ ẹ rò fáwọn tàbí òtún sọ fún wa ẹ rò nǹkan kan wò ẹ tíráì láti mú nǹkan kan wá tẹ ẹ rò fáwọn tàbí ọ̀sọ́ nàám àbí ká máa rò títí ọ̀sẹ̀ tí ń bọ̀ <laughs> Allahu akbar iná ni wọ́n ti sọ pé ẹni tó bá lérò. ipa àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam kankan bẹ́ẹ̀ nú islam tí wọn ò tí ì tó wa nípa rẹ̀ dájúdájú onítàn ti pè àwọn sàábì ló kúrọ̀ ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kàfá bihi furqatan wa ta'nan alayhim ó tó láti fi sọ ipò onítìyìn o ọ̀yà pátá àwọn sàábì ó ti fẹ̀sùn burúkú kàn ó tó láti sọ pé ọ̀yà pátá àwọn sàábì ó ti fẹ̀sùn burúkú kàn wọ́n wa huwa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ aládàádáalẹ̀ ni ẹni tó sì nà ni àsìnilọ́nà ni muhdithun fil islam ma laysa fi ẹni tó ṣe àdádáalẹ̀ nkankan nínú islam ní tí ò sí nínú islam torí rẹ̀ a jẹ́ pé bóòlù àti wàá ṣe nìyí nǹkan kan láàrin wa ìyàbọ̀ ẹnu ṣẹlẹ̀ láàrin wa wọ́n á bí yín léèrè gbàtẹ́ yín mú solution kan wá wọ́n á bí yín pé that solution eh, where can it be found? tá a lè rí látọ̀dọ̀ àwọn tàbí ànábi sallallahu or in the Quran or the Sunnah oní no àtẹnà lọ al-musannafat lọ al-musannafat abi shayba abdulrazak subhanallah wọn ti islam kọjá ti sọ abi ó lé ní ìdí mẹ́wàá gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ táwọn sábẹ sọ ń pẹ ẹ̀sìn Islam Abdulrazak ti pọ̀ jùlọ gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ táwọn sábẹ sọ ń pẹ ẹ̀sìn Islam katuwa pé Sunanul Bayhaqi gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ táwọn sábẹ sọ ń pa Islam ọdọ ẹni ọmọ táwọn sábẹ sọ kí ni túmọ̀ sí ó ń túmọ̀ sí kó ló dò ní mí àmọ́ kò túmọ̀ sí pé àwọn sábẹ ọ̀sọ̀rọ̀ parẹ́ tó yé wa ìyẹn ni pé àìmà kìí ṣe ẹ̀rí lórí kò sí ṣùgbọ́n àmì bímọ èèyàn ti ṣe kéré sí ni ádámù làálmi laysa dalilan ala al-adam wa innama huwa dalilun ala jahli sahibihi àìmà kìí ṣẹ̀rí lórí pé kò sí nínú gbogbo màláyé nítorí ò bá mà kò túmọ̀ sí pé kò sí o wọ́n sọ pé mi ò mà ṣùgbọ́n tọ́ka sí bímọ ní ti ṣe máa ní torí pé ọlọ́run sọ pé wa ma utitum minal ilmi illa qalila gbogbo ntọ́lọ́wọ́n bá fún wa nínú mà kékeré ni. tọ́ àbá wa tún wá pàkíyèsí wa sídi nǹkan kan à ń pè nǹkan kan ní qiyas nínú sharia islam a ní alkitab nínú àwọn principles principles of law in islam a ní kitab wa sunnah al-kitab al-Qur'an wa sunnah the tradition of the prophet sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ lọ́ka kínní al the consensus of the muslim scholars ẹlẹ́kẹta ni kínní qiyas qiyas qiyasi òní pé ká fi nǹkan wé nǹkan ká fi nǹkan wé nǹkan káwá tara rẹ̀ mú kínní ìdájọ́ jáde lápèjúwe anabiwa muhammed sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé a gbọ́dọ̀ fi iyọ̀ kápítà iyọ̀ àyàfi kí iyọ̀ tá a fẹ́ fi sanwó kọ́ dọ́gba pẹ̀lú èyí tá a fẹ́ gbà ní pípọ̀ yẹn ni pé agolo kan láti gba agolo kan àní sọ pé iyọ̀ eléyìí dájú eléyìí lọ nítorí rẹ̀ ká fagolo méjì gba agolo kan àmọ́ ànábì ó dárúkọ ráìsì sallallahu alayhi wa sallam wọ́n dárúkọ albur wait wọ́n dárúkọ yọ wọ́n dárúkọ dẹbínú atamur date wọ́n dárúkọ ashair wọ́n dárúkọ owó wúrà àti fàdákà gold and silver but anabi ó dárúkọ ráìsì wọ́n dárúkọ àgbàdo wọ́n dárúkọ kábàbà ẹnìkan wá bi ọ́ léèrè lónìí ọ wá sọ pé ẹjọ́ o kí ni ìdájọ́ ká fi múdù ráìsì kan ká fi gba múdù mẹ́ta nítorí pé múdù kan tá a fẹ́ fi gba mẹ́ta yẹn ohun olókùúta múdù mẹ́ta yòókù olókùúta ni kí lẹ́yìn ọ̀sọ̀ sọ̀rọ̀ kí ẹ̀ lè sọ pé kò burú nítorí pé tá lè fi ráìsì olókùúta wé ráìsì tí olókùúta bí a lè fi wọn wéra wọn ṣùgbọ́n sẹ̀ríà kò ṣe yàtọ̀ láàrin wọn múdù kan sí múdù kan eléyìí dájọ́ lè lọ ọkọ̀ kan wa. sọ yé wa bóòlù àti màdájọ ti ráìsì àwò ráìsì sí iyọ̀ àwò sí wíìt àwò sí ṣẹ̀rí àwò sí déètì ètò ànábì sallallahu alaihi wasallam ti sọ eléyìí ni wọ́n ń pè ní kíni kìyàs. àlàyé wa nù súnà kí tẹ́ ẹ bá rẹ déètì sínú omi tọ́ba pẹ́ ìmọ̀ dọ̀tí yóò sì mú yàn máa hún ríra tọ́ wọ́n sọ̀rọ̀ nípa déètì pété ẹ bá rẹ sínú omi yóò dọ̀tí ọ̀dà ọtí tó ní ńkọ́ ṣé déètì ni wọ́n fi ṣe ẹ̀rí pé kí ni wọ́n fi ṣe nǹkan oríṣiríṣi mi wọ́n fi ṣe ṣé àwọn sọ pé ìdájọ́ ti tòní náà nírú ìdájọ́ ti ti àná ṣé yàtọ̀ wà bí ó ti yàtọ̀ kò sí yàtọ̀ bóòlù àti màbẹ́ẹ̀ kìyà àfàwání wa'lam rahimakallah annahu laysa fi sunnati qiyasun wọ́n ní kẹ́ ẹ sọ́ra o gbogbo kìyàsù tó bá ti takò ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam kò sáyè fún un sunna gbogbo kìyàsù gbogbo èrò orí tó ti takò lànà anabi sallallahu alayhi wa sallam kò sí nínú kíni kò sí nínú sunna sẹ́nìkan á sọ fún ọ pé ẹ tara tó wá wu ọ̀rọ̀ ànábì yìí ẹ á tún rí i pé a lè lò báyìí á tún àhà kọ̀sáyè nítorí ti wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ̀sáyè fún kínní kọ̀sáyè fún kìyà lápèjúwe ànábì sallallahu alaihi wasallam ńgbà tí wọ́n dé Mẹ́dínà wọ́n pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo ajá gbogbo ajá níbi tí wọ́n máa ti rájá kí wọ́n máa pa àwọn tàbí bẹ̀rẹ̀ sí ní pa gbogbo ajá ńgbà yà ànábì wa bẹ́ẹ̀ illa al àyàfi tó dúdú kirikiri àyàfi ajá tó ṣe kíni tó dúdú kirikiri a àwọn sàbẹ bá ní ya Rasulullah ma balu al-aswad min al-abyad wal-asfar kíni ìyàtọ̀ dúdú àti funfun àtọ́lómi yeye tí bá já gbogbo wọn ànábì ní al-aswadul bahimu shaitan ajá dúdú kirikiri yẹn èṣù ni tọ́ atọ́ nìsín kẹ́yìn wá wá kẹsì kìyàs kẹni àwọ ọmọ ìyàtọ̀ tọ́tọ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ àwọ ọmọ ìyàtọ̀ lá ẹyin tání <laughs> wípé àwọ ọmọ ìyàtọ̀ láàrin ajá dúdú àti funfun àti ajá olómi yeye gbogbo ajá ni àá tọ́tọ́ bẹ́ẹ̀ kọ̀tọ́ o anabi sallallahu alaihi wasallam wọn ní sẹ́yìn bá ń kírun tóbìnrin tó ti bàlágà tó ti bẹ̀rẹ̀ sí ṣe háyò tó bá kọjá wájú yín ó ṣe kí ni ọba àrùn jẹ ẹ̀yin wá ní kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbogbo ẹni tó bá ti kọjá wájú ẹni tó bá ti bàlágà ìrun bàjẹ́ a àdéhìí wo pé awo ọkùnrin tó bìn ni a ẹ̀ mọ̀ wò tó yé wa kìyà sùn báàfẹ ilé ìran ń pè kí ni kìyà sùn báàfẹ anabi sallallahu alaihi wasallam wọn sọ yìí pé tẹ́ẹ̀ bá pẹ̀ràn léyà tẹ́ẹ̀ bá pẹ̀ràn léyà ẹ má pa ẹran olójú kan tẹ́ ẹ bá pa ẹran lé ẹ gbọ́dọ̀ pa ẹran olójú kan nísìnyí ẹ̀yin wá fẹ́ pẹ̀rẹ̀ jẹ́ lẹ́yìn ẹ fẹ́ pẹ̀rẹ̀ jẹ́ ẹ wá ní a ètí rí tó fi jẹ́ pẹ̀rẹ̀ olójú kan lọ ra wa fọ́ọ̀mù pàànàbí ni àgbọ̀dọ̀ pẹ̀rẹ̀ olójú kan ni sọ̀rọ̀ <laughs> pé kì í àtúnú ẹ sọ pé kì í àtún báátẹ̀l ẹ̀rẹ̀ léyà ọ̀tọ̀ ẹ̀rẹ̀ tó fẹ́ jẹ ọ̀tọ̀ torí rẹ̀ ọ gbọ́dọ̀ ṣàpèjúwe ń bẹ̀. tọ́ nísìnyí èèyàn ó ní anabi sallallahu alaihi anabi jẹ́ aṣíwájú ó sì jẹ́ ẹni àwòkọ́ṣe fún wa òun náà wá ríra rẹ̀ ni láàrin àwọn jama kan tó wọ́n láṣíwájú òun náà dá dáadáa akaramakala ntẹ dalẹ nkọmọbaamu ó ní a ah, kílẹ kàmíkún àfà àfà àbí ẹsẹ àfà wọn ní àfà kílímọdógún ànábì <laughs> tọ nígbà tó ti pa ànábì ni mo jogún kílọ náà sọ làkọrẹ kánà lẹkún <laughs> tọ wàlúwò lẹmọọ tọ kí á ló kù ẹ ẹ tètè palẹ nu ma fi ẹ mẹ ti lọ ju bàbá yìí tontori ẹ njẹ afa ntọ́ka sí ńṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ńṣẹlẹ̀ ọlẹ́nìkan lẹ́kọ̀ọ́ máa kọ́kọ́ dá lásàlá túlẹ̀ máa dá lásàlá túlẹ̀ ó bẹ̀rẹ̀ sí kó àwọn obìnrin jọ ń jókòó sí wọn láàrin àwọn àfẹ́ èkó wọn bá tako èwo lè tẹ̀ tún gbédè yìí ó ní ẹjọ́ ẹ̀kọ́ àwọn àfàjọ ẹ̀kọ́ wọn jọ ọmọ fẹ́ fi wọ́n léèrè gbogbo àfà bá ti péjọ bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n á ní kẹ́ kó jọ àwọn fẹ́ bí yín léèrè kílẹ̀sì sẹ́wọ̀n pé yọ bẹ̀rẹ̀ sí katira yọ bẹ̀rẹ̀ sí katira àyíbámá o lè jẹ́ pé báyìí yọ béèrè à ọ yẹ kéèyàn tún wá ètò o tún kọpọlọ torí pé fẹ́ bá lọ. àwọn gbà tí wọ́n dé wọn ní mi ọkọ ní sọ̀rọ̀ ní kò burú ọ̀nà mélòó lẹ ṣẹ̀rí àti máa ní mustahab

ó ní èmi láàrin yín kí lè kà mí fún wọn láǹfààní ó ní èmi fẹ́ ilé yìí ẹ̀yin náà lè sọ pé mustahab dáhùn apá bá pé ṣé ẹ mọ̀ pé ìgbà táwọn ka síra kan tó jáde ni wọn ọ̀kọ́gbọ́n ìyẹn tó máa kọ́gbọ́n ni pé tọ́ba yọba àwọn náà yọba ẹ̀ tọ́ba yọba àwọn náà yọba ẹ̀ tọ́ eléyìí túmọ̀ sí pé subhanallah a gbọ́dọ̀ a gbọ́dọ̀ fààyè lẹ̀ fọpọlọ wa láti fi máa takò súnà nàbì sallallahu alaihi wasallam so ẹ sì rí pé tó ń ṣẹlẹ̀ lónìí lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀sìn Islam ó ní pé wọ́n ti fààyè sílẹ̀ fọpọlọ láti takò súnà fífààyè sílẹ̀ fọpọlọ láti takò súnà ó bí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam ó bí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam tẹ́lá wo súnà nàbì sallallahu alaihi wasallam ẹ rí i pé nísìnyí nínú súnà ẹ̀rí pé àdìsí wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ṣàlàyé nǹkan kan ní sàngìlìtì àwọn tàbí nù ti gbọ́ yí bẹ́ẹ̀ àwọn ìgbà tá a bá ń lò lónìí ẹ̀rí pé yóò ti yàtọ̀ sí táwọn tàbí ṣe torí ẹ̀ láfọ̀n tí tíra ń sẹ́ ń pè wá lọ sí i pé bẹ́ẹ̀ bá gbọ́ síra yìí bẹ́ẹ̀ bá gbọ́ súnà yìí ọgbọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wal kalamu wal khusumatu wal يقدح الشك في القلب وإن أصاب صاحبه الحق والسنة وني أورو تعملوا لي قسري أريني دينيا فانفاسيسي أجانبلا وني بقبي أدادا لني نمسي الله yẹn ni pé kákan máa jiyàn nínú ẹ̀sìn ọlọ́run ká máa ṣe àríyànjiyàn nínú ẹ̀sìn ọlọ́run ká kí ọpọlọ wa ká kí bọnu tòhíì ká pé ọpọlọ la fẹ́ fi mọ́ ọlọ́run káyipẹ ọpọlọ lásán la fẹ́ fi mọ lọ́n wọn ní àdádálẹ̀ ní nínú ẹ̀sìn islam nígbà tẹ́sí islam bẹ̀rẹ̀ tí wọ́n máa bìyàn léèrè pé mélòó lọ́lọ́n àwọn mùsùlùmí àkọ́kọ́ máa ń dáhùn pé ọ̀kan lọ́lọ́n kí lè rí yín wọ́n ní kíni qul huwa Allahu ahad sọ pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba báyìí làwọn mùsùlùmí àkọ́kọ́ rí tán kí ni tó fà tá a fi gbà pé ọlọ́run ọba ńlọ ṣẹ̀dá gbogbo wa àwọn mùsùlùmí àkọ́kọ́ dáhùn wípé Allahu khaliqu kulli shay Allahu khaliqu kulli shay ipò ọlọ́run ọba ló ṣe kí ni ló ṣẹ̀dá gbogbo nǹkan ṣé ìmọ̀lélẹ́ yìí àbí èsè mà ṣé mà ni àbí èsè mà nítorí pé nǹkan tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni sálàáfíà ń bẹ ń bẹ àbí ò sálàáfíà ń bẹ àlàáfíà ń bẹ ń bẹ nítorí pọ́rọ̀ ọlọ́run ọba ni. tọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí logic tí wọ́n kì bọ́nu tòhíì ẹ jẹ́ ká tún padà sí di pé mélòó lọ́lọ́ àwọn tí wọ́n kí logic bọ́nu tòhíì wọ́n sọ pé inna Allaha ta'ala wahid walau lam yakun wahidan lakana muta'addidan wa idha kana muta'addidan lama wujidatil makhluqat. أما وقد وجدت المخلوقات فقد تبين أنه واحد سيوا wọ́n dájú ọ̀kan ṣoṣo lọ́lọ́run lọ́jíìkì nù o torí pé tí ọba jọ kan kọ̀ bá pọ̀ tọ́ba ti pọ̀ àwọn ẹ̀dá ọba ti sí àbí òye wa ìgbà tá a ti wá fáwọn ẹ̀dá ń bẹ ó dá wa lójú pé ọlọ́run ọba ń bẹ á jẹ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ẹ̀yin ò pé ah, a eléyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀jẹ̀ ńlọ́dà jù ní àbí kul huwallahu ahad kul huwallahu ahad torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ti fa fìtínà kan fúnra wọn fẹ́ẹ́ mọ ibi tó wà wọ́n ní ọ̀kan ṣoṣo lọ́lọ́ tí ọba jọ kankan ọba jẹ́ pípọ̀ tọ́ba sì jẹ́ pípọ̀ àbá ti rí àwọn ẹ̀dá ìgbà táwọn ẹ̀dá ti ń bẹ́ ńkọ́ ajẹ́pọ̀ kan ṣoṣo lọ́lọ́ wọ́n á fi wọ́n pé bóò ni ọlọ́run ọba ò ṣe ní bóòní bóòní ẹ ti sọ yìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ látàrí pé àwọn ẹ̀dá ń bẹ ọ̀nà wo lẹ́ gbà mọ́ ikọ́ kan ṣoṣo lọ́lọ́ látàrí pé àwọn ẹ̀dá ń bẹ wọn ò ní dẹ̀lí ìlú tẹ́mánà tẹ̀bí tí náà wọ́n bá fúnra wọn ó tún fi wọn dẹ̀lí ìlú tẹ́mánà kí ni dẹ̀lí ìlú tẹ́mánà ẹ̀rí kò ṣeéṣe kọ́ bẹ kó sì má sí at the same time pé ń bẹ kò sì sí at the same time wọ́n nítorí tọ́lọ́ inú kọkàn nínú àwọn ọlọ́run ọ̀fẹ́ kí wọ́n dáwọ̀ yìí kọ́lọ̀ mi ò sì má fẹ́ fún ọ̀dọ̀ kò sì ṣeé ṣe kí wọ́n tọ́ kí at time àbí òye wa <laughs> tó bá sì jẹ́ pé títí àwọn tọ́ ajẹ́pọ́lọ̀ nǹkan wí ni nu tó wọn bá sì rí ọdá ọlọ́run ọ̀fẹ́ tọ́ wí nínú tó ń gbà tó sì ti jẹ́ pé bíbẹ náà lọ ọlọ́run kan tuntun ya, gbogbo eléyìí wàhálà lásán qul huwallahu ahad ọtí tó wa kò burú pé o ti mọ ọ̀nà tí àwọn náà ń gbà o torí tí wọ́n bá fẹ́ pààyàn lẹ́nu mọ́ ọmọ náà rẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé ọ̀nà àdádálẹ̀ ẹni ọ̀nà ká máa jiyàn ká máa ṣe pàǹpà nípa ọlọ́run tọ́lọ̀ sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ ẹ̀rí nínú àwọn tó kí bọ́nu tọ̀hìn tọ́lọ̀ sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ àwọn àwọn lọ́lọ́wọ̀n sọ̀rọ̀ àwọn dáńsì ń tẹ̀lé kìtàbù sunna àwọn sọ pé kí ni ọlọ́run ọba sọ̀rọ̀ wa kallama Allahu Musa taklima ọlọ́run ọba bá nàbì Musa sọ̀rọ̀ ní pàápàá báni sọ̀rọ̀ àwọn wá ní wa kallama wa kallama Allaha Musa taklima wípé Musa bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ̀rí bí wọ́n ṣe yí ayé alukurani wọ́n gbé dọ́mà wọ́n sọ wọ́n ní wàkàlámà lọ́hà musa tẹ̀kílìmà musa bọ́lọ̀ sọ̀rọ̀ nípa àpàbí bá ní sọ̀rọ̀ ta ló bára wọn sọ̀rọ̀ nù ọlọ́run àti musa ọlọ́run ló bá nàbí musa sọ̀rọ̀ nípa àpàbá ní sọ̀rọ̀. torí de eléyìí àwárí tába fẹ́ tẹ̀lé súnà sẹ́rọ̀ súnà là ń sàlàyé yìí àmọ́ àwọn tíra kan kúrò nínú àwọn tíra tá a máa kọ́ èèyàn gẹ́bí tíra kan gidawul wildan gidawul jidalu walmirau walkusumatu بالتوحيد بقنا ترى تتوقن أم البراهين جدال ومراء وخصومة في التوحيد بقنا ترى تتوقن جوهرة التوحيد جدال ومراء وخصومة في التوحيد كالوكو كتلانا كتلانا ترى تتوقع قال الله وقال رسوله torí rẹ lọ́sẹ̀ bíi imáàmù ṣáfìrì léèrè ẹjọ́ ẹ sọ fún akínọ́yẹ àwọn ẹjọ́ kí lọ́jíìkì bọ́nu tawhid ìmáàmù Ṣáfi'í ní tí àwọn ẹ̀ríkọ́ yẹ ká ṣe fún wọn ni pé ká kó wọn gba àárín jà káwọn fi èédú fi pa wọn lójú káwọn dìndìnrín ọmọ wa ké tẹ̀lé wọn lẹ́yìn torí ẹni Imam Shafi sọ pé kullul ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-hadith wa illa al-fiqh fi ad-din al tọ́ba ti yàtọ̀ sí alukur'ani ìbára ẹni lásìkò jẹ́ lásán ìyẹn ni pé tọ́ba yẹ pé nù tòwíìdì o ẹ fẹ́ sọ̀rọ̀ tòwíìdì tí ìbá ti náà alukur'ani lẹ́ẹ̀tì mú ìyẹn ń bara rẹ̀ lásìkò jẹ́ ni tó ọ fẹ́ mọ̀ ń pọlọ́ ibo lọ́ da ju pé ká ti mọ̀ ń pọlọ́ sí ìbá sọlọ́ tẹ̀mọ̀ kó àrọ́ lọ́wọ́ bá rí kò sí lálàfíjọ́ ẹnìkan ò sì rírí kóró yìí fún wa dábàá wá pé bó ti sọ̀rọ̀ rẹ̀ náà làwọn sọ lá ọ̀dọ̀ ọlọ́ọ̀ náà láti lálẹ́ gbàmọ́ lọ́ọ̀ wọ́n ní tọ́ba yẹn lánàá kúránì tábà fẹ́ mọ̀ nkọ́lọ́ àfi súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní tá a lè pè ní mà onáà ni mà kánà fi qala a rí pé wọ́n gbà á látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan títí tó fi dé ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo tọ́ba ti yàtọ̀ sílẹ̀ wọ́n ní wàsíwàsó ṣayatin ìròyìn ìròyìn àwọn èṣù ni kọ́lọ́ ń sànù wa tó de eléyìí eléyìí túmọ̀ sí wípé ká fún a máa kọ́tọ̀ òhìdì gbọ́ná fáńfà torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ẹni tí wọ́n kọ́tọ̀ òhìdì gbọ́ná fáńfà gbọ́ná logic ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n túbá kí wọ́n tó kú wọ́n rí i pé kò sọ́nà ń bẹ̀. Abu Hamid al-Ghazali ètò wọn pè ní hujjatul Islam tọkọtìrà Ihya Ulumuddin kótó ti pípọ̀ bá yẹ kú wọ́n túbá lọ sọ́dọ̀ lọ. wọ́n ní sékè ròyìn ilmul kalam fún yín tòhídì tá a mọ lórí fáńfà pé káwọn ròyìn rẹ̀ fún àwọn ní ẹròyìn rẹ̀ ó ní kàjífẹ̀tì nàdínà ó dàbí òkú ẹran tí ń rùn àlàjẹbẹlin wáyìn lórí àpáta tó ti pọ́nà tá a gbà débẹ̀ kọ́rọ́ọ̀rùn wà á lè yí kìlọ́ọ̀bù jìyà tó sì ti pé àwọn ajá débi ń pa wọn bẹ́ẹ̀nbẹ́ òkú ẹran ni o ní sì ń bẹ lórí àpáta tí ọ̀rọ̀rùn láti débẹ̀ àwọn ajá tí ebi sì ń pa bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n bá fẹ́ lọ gbé sóòrì gbé ó ní bẹ́ẹ̀ ni ilmul kalamu rí. arọ́ọ̀zì tọkọtìrà àtẹ̀fsìr tí wọ́n ń pè ní tẹ̀fsìr kabir tí wọ́n ń pè ní maktabatu tẹ̀fsìr òun náà ti fi ìgbésí ayé rẹ̀ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ó ti fi ń sọ̀rọ̀ nípa jidal fi ilmul kalam ìgbà tó fẹ́ kú ó ní nihayatu iqdamil uquli iqalu. وآخر سعي العالمين ضلال ولم نستفد من بحثنا طول عمرنا سوى أن جمعنا فيه القيل وقال ó ní gbogbo mólefò mólefe ọpọlọ ìpadà bí já sínú takùtì ni ó ní gbogbo ìyẹn tí àwọn táwọn ti gbà ọ padà parí sórí àánú ni àwọn sàǹfààní kan nínú gbogbo rìsáàtì táwọn ti gbèsè ayé àwọn ṣe yàtọ̀ sí wọ́n sọ báyìí àwọn náà sọ wọ́n sọ báyìí àwọn náà sọ fáńfà sọ yàtọ̀ sẹ́ni tó ṣe pé ọmọ tòhídì rẹ̀ sórí qala Allahu wa qala rasuluhu. lẹ́yìn náà àfa wa ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àdádálẹ̀ ni àwọn ẹni tó ń sọ nípa pé sọ́lọ̀ ń sọ̀rọ̀ àbí ọlọ́run sọ̀rọ̀ àdádálẹ̀ ni ṣùgbọ́n àwọn àgbà kọ́ lọ́wọ́ bá ń kọ́ mùtàkẹ́lẹ́mù olùsọ̀rọ̀ ni yàtàkẹ́lẹ́mù mẹ́tẹ̀ẹ̀ṣẹ́ wa kayfa sha ọlọ́wọ́ bá máa ń sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ àti báwo ló ti ṣe fẹ́. ọ̀rọ̀ ọlọ́run kò sì dàbí ọ̀rọ̀ tiwa àmọ́ àgbà pé ń sọ̀rọ̀ nítorí pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọlọ́run ọba wa kò sí nǹkan kan tó dàgẹ́ bí rẹ̀ ṣùgbọ́n olùgbọ́ olùrí ni. tọ́ lẹ́yìn náà àfàwà tún mẹ́nu bá nǹkan mi wọ́n ní ẹ ká mọ̀ wípé ọlọ́run ọba wa awwalun bila òun lọ́ba àkọ́kọ́ láì kò sí ìgbà wo lọ́wọ́ abẹ́rẹ́ àgbọ̀dọ̀ béèrè bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbà pé ọlọ́run ọba wa lẹ́ni àkọ́kọ́ àti gbọ́dọ̀ béèrè ìgbà wo lọ́bẹ̀rẹ̀ àbí òye wa èmi mọ kọ́kọ́ dọ́jà yìí sẹ́mi ọ̀fẹ́ béèrè pé aago mélòó lẹ́wà dé àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ọlọ́run ọba tá a bá sọ pé awúwọ́lù ẹnìkan gbọ́dọ̀ béèrè pé ńgbà wo tó yé wa torí rẹ̀ lànàbí wa muhammed sallallahu alayhi wa sallam náà ṣe ròyìn ọlọ́ngbà tó lọ́n sọ pé huwal awúwọ́lù والظاهر والباطن أنا بتما الأول أنت الأول فليس قبلك شيء ìwọlẹ̀ ni àkọ́kọ́ kò sí nǹkan kan tó síwájú rẹ̀ so àwọn agbọ́dọ̀ sọ pé ọlọ́run ẹni àkọ́kọ́ nígbò lọ́wọ́ abẹ́rẹ́ kàlà wà á irun ọlọ́run ọba ti lẹ́nu ìgbẹ̀yìn bílá mundaha àwọn àni sọ pé wà ó lòun náà àtàn là ànábì sọ pé wà á ń tẹ̀lé àkírò wà lẹ́yìn sá bá àdàkà ṣẹ́yìn ìwọlẹ́ ní ìgbẹ̀yìn tí ò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ ọlọ́run. ya'lamu sirra wa akhfa ọlọ́run ọba máa ń tọ́pamọ́ ó sì máa ń tọ́pamọ́ ju ń tọ́pamọ́ lọ. ọlọ́run ọba máa ń tọ́pamọ́ ó sì máa ń tọ́pamọ́ ju ń tọ́pamọ́ lọ. ẹ̀yin náà jẹ́ àwòwò ní ìsìn gbogbo wa ní bùkátà wọn ju ọlọ́run àbá ni. àní àbá ni. ọ̀dà kí ni súnà tẹ bá fẹ́ ṣàdúrà? kíkẹ́ gbóhùn ni àbíkẹ́ mọ́ gbóhùn sókè kàwé jẹ́jẹ́ àdúrà yàtọ̀ sí zikir zikir sunna ni pé tọ́ba àwọn yẹn gbóhùn sókè tọ́ba àwọn yẹn rẹ̀ sílẹ̀ àmọ́ àdúrà sunna ni pé kí ni kẹrẹ̀ ń sílẹ̀ kẹwì jẹ́jẹ́ ọ̀dà nìsín sẹ́mi pé ẹnìkan mọ̀ sàdúrà lọ́nà tẹ́ni tó súnmọ́ ju òbí ní gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣùgbọ́n tí ẹni tí ń bẹ lọ yẹn ó ní ó tó ṣeyè méjì kọ́ lọ́ ń gbọ́ àbí ọ̀gbọ́ nàá ó ṣeyè méjì alhamdulillah torí pé tọ́ ọ bá ṣe èméjì yẹ ìmánì rẹ wò tó yẹn ni pé ọlọ́run ọba mọ̀ wá ó sì mọ̀ wá jura wa lọ ọlọ́run ọba mọ̀ wá ó sì mọ̀ wá ju ara wa lọ ọlọ́run ọba mọ̀ ntọ́pamọ́ ó sì mọ̀ ntọ́pamọ́ ju ntọ́pamọ́ lọ wa ala arshihi wa ala arshihi istawa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ orí àgọ́ ọlá rẹ̀ ló ṣe dọ́gba sí o ọlọ́run ọba ṣe dọ́gba sórí àgọ́ ọlá rẹ̀ lókè àwọn sánmà méjèèje ṣùgbọ́n kò sí igi kan tí ó jábọ́ ọgbẹ ní àbótutù àfikọ́jẹ́ pọ́lọ́ wọn bá ti mà á kò sí ní tó rúwúyẹ́ lọ́kàn rẹ àfikọ́jẹ́ pọ́lọ́ ti mà kó tó rúwúyẹ́ kò sí nǹkan tó rò àfikọ́jẹ́ pọ́lọ́ ti mà kó tó rò subhanallah. wa ilmuhu bi kulli makan kágbàgbọ́ pé ìmọ̀ ọlọ́wọ́ bá ń bẹ gbogbo àyè ọlọ́wọ́ bá ti dọ́gba sórí àgọ́ ọlá rẹ̀ ìmọ̀ rẹ̀ sì ń bẹ níbo ní gbogbo àyè káyìí la yakhlu min ilmihi makan kò sí àyè kan àfikọ́jẹ́ pé mọ̀ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí ẹnìkan bí ọ léèrè pé where is Allah bóòlù ó sì dáhùn. fọwọ́kọ́ fọwọ́kọ́ sab'i samawatihi wa ala arshihi istawa. táwọn lè sọ pé èsì tí wọ́n fọ yẹn èsì àwọn tó ti pé wọn ò lágbọ́yé ni nígbà tó bá sọ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè àwọn sánmà méjèèjì ó sì ṣe dọ́gba sórí àgọ́ ọlá rẹ̀ ṣé á sọ pé ọ̀rọ̀ àwọn tí ò lágbọ́ yé ni àbọ̀rọ̀ àwọn tó lágbọ́ yé ọ̀rọ̀ àwọn tó lágbọ́ yé ni o turban nabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bi arábìnrin kan léèrè ayna Allah ó ní fi sẹ́nà ọlọ́wọ́ bá ń bẹ ń sánmà wọ́n ní bolo bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ẹkún lómìnira rẹ̀ ó ti di kíni múmìnì òdodo ni nítorí pé ọmọ ibi tọ́lọ̀ wọn bá wà ó sì máa tala nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀dà kí wọn á fẹ́ sọ nípa ọ̀rọ̀ lọ́n tọ́lọ̀ bá sọ pé ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum wala adna min dhalika wala akthara illa huwa ma'ahum aynama kanu. ìpè èèyàn méjì èèyàn mẹ́ta wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ níbì kan àfi kọ́ lọ́wọ́ bọ́ jẹ́lẹ̀ kẹrin wọn èèyàn márùn sì ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ níbì kan àfi kọ́ lọ́wọ́ bọ́ sẹ̀kẹ́ kó sì kẹfà wọn wọn ò ní kéré síbẹ̀ wọn sì ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ àfi kọ́ lọ́wọ́ bọ́ pẹ̀lú wọn tọ́lọ́wọ́ bọ́ bẹ pẹ̀lú wọn pẹ̀lú ma rẹ ni àbí yọ bẹ pẹ̀lú wọn pẹ̀lú pàápàá rẹ yọ bẹ pẹ̀lú wọn pẹ̀lú ma rẹ torí ẹni tó bá sọ kọ́ nítorí pé a gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run ọba ga tayọ kí nkankan nínú àwọn ẹ̀dá rẹ̀ kọ́rọ̀ kíríkà rẹ̀ ọ̀gá tayọ kí nkankan nínú àwọn ẹ̀dá rẹ̀ kọ́rọ̀ kíríkà rẹ̀ àbí kílẹ̀ ń fọlọ́run ọba ń pè ọlọ́run ọba ni wọ́n ṣe àkùrẹ́sẹ́ yòó sàmà wáàdì wàlúù ìtìsí àgọ́ ọlá rẹ̀ lásán tayọ àwọn méjèèjì méjèèjì àgọ́ ọlá wa ń kọ́ ìgbà tí ti fi àgọ́ ọlọ́ọ̀lọ́n tó ju àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ bó o wá ní kankan nínú ẹ̀dọ́ ọlọ́run sì lè rọ kiri kọ́ ọlọ́run torí di eléyìí eléyìí túmọ̀ sí wípé ìmọ̀ ọlọ́run ọba rọ kiri káwọn tá a wá. wala yaqulu fi sifati rabbi kayfa wa lima illa shaqun fillahi tabaraka wa ta'ala ẹnìkan kò ní máa sọ nípa àwọn ìròyìn ọlọ́run pé báwo wípé wasi kursiyuhu samawati wal ard báwo a àfẹni tí bá ń ṣe èméjì ń kọ́ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ béèrè pé báwo Allahu khaliqu kulli shay ẹ gbọ́dọ̀ béèrè pé báwo Ọlọ́run bá ṣẹ̀dá gbogbo nǹkan ẹ gbọ́dọ̀ béèrè pé báwo yàlẹ́mu sirra wa akhfa ọlọ́wọ́n bá mọ ntọ́ pamọ́ mọ ntọ́ pamọ́ ju ntọ́ pamọ́ lọ ẹ pé báwo ẹni tó fẹ́ ṣoríire mùsùlùmí kò ní béèrè pé báwo kí ni wọ́n wì sẹ́mẹ́nà wà àfàànà agbọ́ àtìgbà. wàlímà wọn ò ní béèrè pé kí ló fà á kí ló fà á. nísìnyí anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé nígbà tó bá ta ó pè mí kí n tọrọ nǹkan kan kí ta ni kí n ṣe fún un ọ̀ wá ní pé báwo báwo ló ṣe máa ń kàlà gbọ́dọ̀ béèrè bẹ́ẹ̀. وجاء ربك والملك صفا صفا ọlọ́run ọba àti àwọn màláíkà wọ́n wà níjọ níjọ ọlọ́run ọba wà àwọn màláíkà náà wà níjọ níjọ oníbèrè pé kẹ́ì báwo lọ́lọ́run ti wá wàlímà kí ló fàtọ́ lọ́run fi wá ẹnu wọn gbọ́dọ̀ gbà nítorí báwo afẹ́ sí kíni afẹ́ sórí rẹ̀ àìbéèrè pé báwo àti pé kí ló fà àyà afẹ́ni tí bá ń ṣe èméjì nípa ọlọ́run ọba àbùkún ọba tó ga lẹ́yìn náà àfa wa sọ̀rọ̀ nípa alukur'an wọn ni walukur'an kalamullah alukur'an tẹ̀rí yẹn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tọ́mọ asọ̀kpọ̀rọ̀ ọlọ́ọ̀ni kí ló túmọ̀ sí tọ́mọ asọ̀kpọ̀rọ̀ ọlọ́ọ̀ni alukur'an kí ló túmọ̀ sí ó túmọ̀ sí pé ròyìn ọlọ́ọ̀ni ó túmọ̀ sí pé ìròyìn ọlọ́ọ̀ni tọ́ba jẹ́ ròyìn ọlọ́ọ̀ni tẹ̀dọ̀ ọlọ́ọ̀ni kìí tẹ̀dọ̀ ọlọ́ọ̀ni tọ́ba jẹ́ ròyìn ọlọ́ọ̀ni kìí tẹ̀dọ̀ ọlọ́ọ̀ni ìdẹ́n tí èyí bá ti ti ẹ̀dọ́ ọlọ́ọ̀ tó jẹ́ ìròyìn ọlọ́ọ̀ a jẹ́ pé alqawlu fi sifa kalqawli fi dhat alqawlu fi sifa kalqawli fi dhat. ìlànà ló fi jẹ́ pé o lè sọ pé wàláhì o lè sọ pé wàláhì kí ni túmọ̀ sí mo fọlọ́ ń búra o sì lè sọ pé wàl qur'an wàl qur'an kí ni túmọ̀ rẹ̀ mo fi alqur'an ti ṣe kí ni sísí ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ ìròyìn Ọlọ́run wúra mo fi alukur'ani sísí ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ ìròyìn Ọlọ́run wúra torí pé alukọ́wùlù fi sífà kàlukọ́wùlì fi dáad wàlùkùránù kalamullah wàtẹ́nzílùhù alukur'an Ọlọ́run ọba ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ló sọ̀kalẹ̀ wọnúùrùhù ìmálẹ̀ ni látọ̀dọ̀ Ọlọ́run laysa bi makhluqin kìí ṣẹ̀dọ̀ Ọlọ́run eléyìí ìnìgbọ́n ti torí ẹ̀ fìtínà ìmáàmù ahmed rahimahullah torí pé láyé ìmáàmù ahmed àwọn amawiyé tí wọ́n ń ṣèjọba nígbà yẹn àwọn mọ̀tẹ́sílà wọ́n kó sí wọn lọ́pọlọ wọ́n rọ́ sí wọn lórí pé kí wọ́n máa fìtínà àwọn èèyàn àwọn àfa gbogbo àfa tí ó bá ti gbà pé alukur'an khalqullah kí wọ́n sọ tẹ́wọ̀n kẹ́yìn náà sì mọ̀ pé tí fìtínà bá dé ojú máa fọ́ ni torí ẹ̀ náà ti pa lówó elédè lárúbáwá إذا جاء الحين ضاعت العين wọ́n ní tí fìtínà bá dé ojú máa fọ́ tí fìtínà bá dé nìsín sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ ń táwọn náà gbàgbọ́ láàmú apá gbàgbọ́ àbí ẹ̀kọ́ ni ìgbẹ́tọ̀ ìlànà okòrè ha ọ̀kọ́lùbùhù mọ̀tòmọ̀ ìnùbìl ìmáàn kí ẹ̀ ẹ̀ máa tú láti yàn tí mání bá sá ti ń bẹ lọ́kàn kò burú. tọ́ Imam Ahmed rahimahullah àwọn yaari kan lẹ pé alukur'an kalamullah kese khalqullah wọn sọ wọn sẹwọn mama ama diya pípọ̀ fọdún pípọ̀ ṣùgbọ́n kò ti torí rẹ̀ yí ọ̀rọ̀ rẹ̀ padà eléyìí ló sọ di imaamu ahli sunna eléyìí ló sọ di imaamu ahli sunna eléyìí tó túmọ̀ sí pé àgbéga ọ̀rọ̀ má dánwò àgbéga ọ̀rọ̀ má dánwò ṣùgbọ́n èèyàn ní màmá lọ fira rẹ̀ síbi tí wọ́n ti dán wò ike torí pé òun fẹ́ dé èèyàn gíga o torí pé èèyàn lè jẹ ìyá tiẹ̀ lájẹgbé àmọ́ imam ahmed rahimahullah ìgbà tí wọ́n fìyà yìí jẹ́ imam ahmed tara bẹ́ẹ̀ ó di imam ahlus sunnah wal jamaah tọ́ torí ẹ̀ àwọn àni sọ pé alukur'an khalqullah á sọ pé alukur'an salam. ẹni wọn sọ yorùbá wa ni ọlọ́ọ̀dá kurani ọlọ́ọ̀dá tòwúrátà ọlọ́ọ̀dá ìdílà kílẹ̀ sọ fún pátá. àbí wa ọlọ́run sọ̀rọ̀ alukur'an ọlọ́run sọ̀rọ̀ tí o fi ránṣẹ́ nínú alukur'an ọlọ́run sọ alukur'an kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́run sọ tòwúrátà kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni yàtọ̀ sí ìtàn yí padà o ìnjílà yàtọ̀ sí ìtàn yí o azabur yàtọ̀ sí ìtàn yí padà o á sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn ṣe é pé ọlọ́run ọba dá lẹ́dà. لأن القرآن من الله ترفعت دولان القرآن سوا وما كان من الله فليس بمخلوق torí pé gbogbo ń tọ́ba tọ̀dọ̀ ọlọ́run ọba wa kò lè jẹ́ dà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe kí ni kì í ṣẹ̀dọ̀ ọlọ́run. وهكذا قال مالك بن ابن أنس من بيني إمام مالك صم وأحمد بن حنبل الإمام أحمد والفقهاء قبلهما أتبوا علماء ثم نقوى فيكيو سواجوا عمجيج وبعدهما أتلينيوا والمراء فيه كفر كما سجنبلا لولي كسر الله أبي أبي دولون oni ìṣèbọsọ ìṣèkèfèrí sọlọ ni kọlọ ọbọ sànùwà. wal imanu bir ru'yati yawmal qiyamati wọ́n tún ní ká gbàgbọ́ páàrí ọlọ́run ọba jọ gbé ra eléyìí náà ń bẹ náà àdìsọ́kà àwọn ahlùsùnnàtì wal jàmáà ká gbàgbọ́ ipáàrí jọ gbé ra ń bẹ náà àdìsọ́kà. yarawna Allah azza wa jalla bi absari ru'usihim wọn kan ni fi rí ojú wọn ni fi gbé láì jẹ́ pé gàgá kan wà láàrin wọn sọ́lọ̀ wàlẹ́ àtúrjùmáàn òun gbé fọkàn sí ní sí láàrin wọn àtọ́lọ̀ sẹ́wọ̀n kọjọ́ ńlá nù kọ́lọ́ ọ̀bọ sànù wa ẹ̀ àwọn ẹlòmíì ò rọ́lọ̀ ní rírí ìkẹ́ àwọn ẹlòmíì ò rí ní rírí ìyà